látìgbà tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti di ìbò yan ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu kó tóó di pé wọ́n gbọ́ pa àṣẹ fún wọn gan-an gẹ́gẹ́ bí ààrẹ ni mo ti ní lẹ́mìí mi pé n ò ní ṣe fídíò kankan tí ó bọ̀ sórí ẹ̀rọ ayélujára tí ó takùjọba bàbá yìí bóyá wọ́n ṣe dáa ni o àbọ̀ tó ṣe ó kù díẹ̀ káàtó torí àwọn tí èsè lédè wa gan-an tí èsè ya wa ó ṣe ó kù díẹ̀ káàtó ayé ọ̀sán kankan pa wọn. àmọ́ ṣá ọba tó jẹ nígbà tí ìlú túká tá yóò rojú tí ọ̀rá ya yóò ní gbàgbé wọn èyí tó sì jẹ nígbà tí ìlú tòrò nigínigí bí omi àfòwúrọ̀ pa ayé ọmọ rántí wọn àfọ̀tọ́ ọlọ́run tí ọba mọ nǹkan tó fẹ́ sọ ni wọ́n sọ pé lẹ́nu ìgbà tẹ́ ẹ déjọba ẹ̀ ẹ ti ṣe nǹkan tó lòdì sófin ìlú. rẹ́sẹ̀lẹ́sà. So látọjọ́ tí orílẹ̀-èdè nàìjíríà ti wà làwọn national assembly náà ti ń ra ọkọ̀ lọ́dún two thousand and one ayim pius ayim tó wá láti ìpínlẹ̀ Ebonyi òun ni senate president ńgbà yẹn ọdún two thousand ọ̀bọ̀ bí ó kúrò ní twenty oh three láyé ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ bí gbogbo àwọn senator ẹ̀ ṣe sunkún orí burúkú káàkiri ńgbà yẹn nìyẹn kan ra mọ́tò olówó bọ́gìnì fáwọn bọ́básanjọ́ bá kọ̀ tí ọba bu ọwọ́ lu ìwé ìnàkúnà àwọn yọkùn òpó ààrẹ wọ́n yọ sọ́bsìdì orí epo kì í ṣe fọ́ọ̀tì yín ààrẹ torí gbogbo àwọn ààrẹ tí wọ́n campaign tí wọ́n wọlé làwọn náà sọ pé àwọn yọ sọ́bsìdì wọ́n ń tepo lẹ́kọ̀ọ́ six fifty six seventy seven hundred láwọn àdúgbò kan nílẹ̀ yíbò wọ́n ń ta láwọn àbìkan eight hundred seven fifty a ti mọ̀ pé bí a bá ara wa nu wọ́n á máa fi wé orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n fi mọ wé germany wọ́n fi mọ wé canada ní canada eh, three dollar wọ́n ń tepo ṣé canada ní ta ni amẹ́ríkà ò lépo wọ́n dẹ̀ ní ànító àtàníṣẹ́kù epo ọ̀tọ̀ ọlọ́run làwọn sẹ́nétọ̀ eléṣà o one hundred and nine senator wọ́n dẹ̀ fẹ́ fi one hundred and ten billion naira wọ́n fẹ́ fi ra ọkọ̀ blẹ́púfù ṣé bẹ́ẹ̀ tó bá ṣe ètùtù ní kéèsì ẹ̀kúlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe búkú ní ìfura kán mọ̀ bá jẹun gbé ẹ wo ṣe security ti ń tẹ̀lé èèyàn kọ̀ọ̀kan wọn. olóòtú ìjọba alẹ́ gẹ̀ẹ́sì tẹ́lẹ̀ rí David Cameron ó ń jáde lọ ó dẹ̀ wọnú public train ó tún náà rògbà tí òrìbí jókòó sí ó dẹ̀ mú newspaper ń kà local government chairman lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́pàá ti ń sọ yóò pàbọn mẹ́gbẹ̀ báyìí yóò tún wá fi umbrella yóò tún fi borí òṣìṣẹ́ ìjọba ń fi kíní bo local government chairman lórí tó bá wá yin báńgà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe kò ní sá lọ gbogbo house of representative member ta ni wọ́n jẹ́ three hundred and sixty one hundred and ten billion naira wọ́n fẹ́ fi ra ọkọ̀ sídìí àwọn ọ̀tọ̀ ọlọ́run odò olúgbẹ́kú olúgbèsè bí èdè ìjẹ̀ṣà odò olúgbẹ́kú olúgbèsè ṣé ẹjọ́ sáà mo dẹ̀ ti sọ pé n ò ní ṣe fídíò kankan lórí ẹ̀yin ọ̀tọ̀ ọlọ́run olóṣèlú yìí mo gbé mo mú mo àrẹ́sì ẹ̀ wá mú mi o bẹ́yìn bá sọ pé ẹ̀nì dákẹ́ tó tá a bá dákẹ́ tá a fọ́ lẹ́yìn à ń wò yìí asunkun sí mú ń tọ́jú ikun pamọ́ ni bí ọ̀jáde ń kojú ọ̀jáde ń kẹlẹ̀bẹ̀ ẹ̀yin ta ni ò ní mọ́tò tó tó wọ́ ti hundred mílíọ̀nù yín nínú ilé ta ni ọ̀kọ́ lé jàǹkàjàǹkà ta lọ́mọ rí òsì ìlú òyìnbó unity school school fees wọn tẹ́lẹ̀ twenty eh, forty thousand ó ti dán hundred thousand naira báyìí jọ́wọ́ la fẹ́ kú òní gbẹ́kùn olówó ni citizen nàìjíríà ẹni ìyá ń jẹ iṣẹ́ citizen nàìjíríà ẹrú la tó ń ṣe nílùú tán ti bí wa gbogbo ọmọ tiwa ti lọ ìlú òkè tán síbẹ̀síbẹ̀ wọ́n ń jìyà ń lu òyìnbó